آله وصحبه أجمعين سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وانفعنا السلام عليكم ورحمة الله وبركاته البدعة إذ الأربعة وهو معنى الاختراع البدعة إذ الأربعة وهو بمعنى الاختراع وهو صنع الشيء على غير مثال سابق náà ni kéèyàn ó ṣe nǹkan láì jẹ́ kọ́lá láfiwé kan ó ní nǹkan kan tá a lè fi jọ́ tẹ́lẹ̀ torí ẹ̀rọ náà bá ti ròyìn ara rẹ̀ pé badi'u s-samawati wal-ard badi'u s-samawati wal-ard ọlọ́run ọba lọ́ba tó pilẹ̀ dá àwọn sánmà àti ilẹ̀ láì jẹ́ pé a ní nǹkan kan tá a lè fi jọ síwájú kọ́lọ́run ọba tó dá wọn. so torí di eléyìí ló fi jẹ́ pé lédè lárúbáwá tíyẹn bá invent kankan tó ṣe nígbà àkọ́kọ́ láì jẹ́ pé ẹnìkan ti ṣerú rẹ̀ rí tẹ́lẹ̀ wọ́n náà ń pè ní almobdia wọ́n náà ń pè ní almobdia wa alayhi lọ́dọ̀ àwọn tí wọ́n kọ́ fún náà aljamila wọ́n náà ń sọ fún gbogbo ẹni tí wọ́n bá ní agbárí láti lè ṣe creativity wọ́n náà ń pò náà ní mobdia ṣùgbọ́n nínú òfin ṣẹ̀ríà ìgbà tó ṣe pé kullu ma fi shar'i Allahi azza wa jalla وهو محدد ومعروف بالدليل nǹkan kan ni tó ti kó àti pé gbogbo rẹ̀ tá a sì máa pẹ̀lú ẹ̀rí rẹ̀ inú wọn fi máa ń pe bídà ní ma uhditha min ad-din ala ghayri mithalin sabiq gbogbo tí a ti àdádálẹ̀ rẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run tí ò ní nǹkan tá a lè fi wé tẹ́lẹ̀ eléyìí ni wọ́n ń pè ní kíni al-bid'a wa alayhi fama min bid'atin illa wa hiya madhmuma kò sí bídà kan àfi kó jẹ́ pé nǹkan àbùkù tí ọ̀dà ni kò sí bídà kan àfi kó jẹ́ ní tí ọ̀dà torí de eléyìí làwọn olùmọ̀ fi sọ fún wa pé àwọn ẹni tí wọ́n ń sọ pé bídà àfin sọ́nà méjì bídà àtún hasana wọ bídà àtún sayyi'a ọ̀rọ̀ wọn gan fúnra rẹ̀ bídà ni nípa pé anabi muhammed sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé wa kullu bid'atin dalala gbogbo àdádálẹ̀ ànúni kéèyàn wá sọ pé bídà àfin sọ́nà méjì bídà ni torí pé ahdatha qawlan fi ddini ala ghayri mithalin sabiq ọ̀rọ̀ tuntun lélẹ́yìn nínú ẹ̀sìn ọlọ́run tí ò jẹ́ pa ní nǹkan kan tá a lè fi wé tẹ́lẹ̀ sí ìyàmá ìyàtọ̀ tó kọ́ nàbí Muhammad sallallahu alaihi wasallam tó tó kọ́ tọ̀dọ̀ rẹ̀ láti mú òfin ọlọ́run ọba ó sọ fún wa pé wọ́n kó lo bid'atin dalalah gbogbo àdádálẹ̀ àná ni tẹ́lẹ̀ fi hàn án pé kò sí exemption kò sí nǹkan kan tí wọ́n yọ dànù kẹ́nìkan wá sọ pọ́kàn dá ọkàn dá ọ̀rọ̀ rẹ̀ yẹn kọ́ àdádálẹ̀ ló ga fúnra rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá sọ pé Umar ó sọ nípa sọ̀látù tarawih ipe ni'matul bid'atu hadhihi ni'matul bid'atu hadhihi ipe àdádálẹ̀ kan tó dá lélẹ̀ bí màánà bid'atun fi ghayri shar'illah àdádálẹ̀ ni àmọ́ kìí ṣe nù ṣẹ̀ríà ìyẹn lè di lárúbáwá àdádálẹ̀ ni kìí ṣe nù ṣẹ̀ríà ìyẹn lè di lárúbáwá wa rasul sallallahu alayhi wa sallam ìgbà tó ń sọ ipe wa kullu bid'atin dalalah eléyẹn àyè fi ṣẹ̀ríà لأن الرسول صلى الله عليه وسلم إنما بعث بالشريعة ولم يبعث باللغة العربية ọlọ́run àná bisọ lọ́wọ́ àtẹlẹ pẹ̀lú sẹ̀ríà ni èsì pé di lárúbá lọ́wọ́ akọ wa torí di eléyìí wọ́n kó lóbi dà àti ntọ́láàlà gbogbo àdádálẹ̀ àná ni ṣùgbọ́n ní àmọ́tòlù bí dàtò hádẹ̀ èsì Umaru sọ ìyẹn bí dàtò lughawiyyatun àdádálẹ̀ nínú èdè lárúbá wa wà ilà sábà gbé sórí òṣùwọ̀n sẹ̀ríà láti fi Umaru mú nǹkan tuntun kan wa wà ilà tọ́lá ti sàràwé àná bisọ lọ́wọ́ àtẹlẹ lọ́kọ́kọ́ kí ń jẹ máa alábìkí lákòókò lẹ́kẹ̀dé lẹ́kẹta ìjọ kẹrin kò sì jáde kéésì nítorí kó bá di nǹkan tí ò sínú ṣẹ̀rí àmọ́ ṣùgbọ́n lẹ́rù ń bá òun kó làwọn ọba ọmọ ṣe lọ́ra yàn tó bá ṣe lọ́ra yàn agbára wa lè má kà á ma. torí délé kí wọ́n á ní tí màá fa bídíà gbogbo bídíà ọ̀dà kò sí ìtọ́ da ń torí délé nǹkan ọ̀dà àìdá rẹ̀ kò wà àlàdá rẹ̀ jẹ́ sinú wàhídà kò wà lórí lẹ́bù kan náà bídí àwa léyìí tó lè sọ ní di kèfèrí bídí àwa tó lè sọ ní di fásik òkè bídàtún wàlbídàwó àwọn àdádálẹ̀ etí máa ń sọ ní di pòkè ọ̀nà lè táwọn olùmọ̀pẹ̀ ní kíni bídàtún muharrama àdádálẹ̀ tó jí wọ̀ àdádálẹ̀ tó jí wọ̀. àpèjúwe àdádálẹ̀ almukaffira ètí máa sọ yẹn di kèfèrí olóyìn bí kéèyàn máa pe òkú kan pé ìwọ òkú yìí ṣàánú mi ìwọ òkú yìí fún mi lówó ìwọ òkú yìí jẹ́ kó dáa fún mi ìwọ òkú yìí má jẹ́ ó bàjẹ́ fún mi ìwọ òkú yìí má sùn lọ́nà ọ̀run torí pé ìwọ ni mo gbẹ́kẹ̀lé ìwọ lẹ́ni tí mo fẹ̀yìn tì tí ó ti tiẹ̀ ní parun fahadihi bid'atun mukaffira gbogbo ẹni tó bá ti rí òtítí àdádálẹ̀ tí sọ̀rọ̀ yẹn di yẹn di kèfèrí. wa amma mithalun àpèjúwe àdádálẹ̀ tó dé ìwọ̀tí sọ ní ìdìpọ̀ kí òun náà níbi kíyàn máa fi ẹni tó wà nù sàárè yẹn kó máa fi sàtẹ̀kùn síwájú ọlọ́run kíyàn máa máa pé haqiqatan mubasharatan kó má jẹ́ kó ló ń pè tààràtà ṣùgbọ́n òkò ń sékè ni àtẹ̀kùn síwájú ọlọ́run bá mi bẹ lọ́run wípé ọ̀rọ̀ owó dájọ́ sọ pẹ̀lú rẹ̀ kó jẹ́ tẹ̀mí lọ́wọ́ bá mi sọ fọlọ́run wípé ọ̀rọ̀ ọmọ tájọ́ sọ kó jẹ́ kọjá bíbí o bá mi sọ fọlọ́run wípé ọ̀rọ̀ kọ́ńtrákì a fẹ́ gbà yẹn eléyìí wọ́n pè ní bid'atun muharramatun mufassiqa ẹni tí wọ́n ń serú rẹ̀ ó ṣe tó dé wọ̀ tí sọ yẹn di kíni tí sọ yẹn di pòkì. tọ́ wọ́n sì ní bídà wà ètò jẹ́ pé bid'atun makruha bid'atun makruha kò ní jẹ́ bid'atun muharrama kò sì ní jẹ́ bid'atun mukaffira. gẹ́gẹ́ bí kí èèyàn kọjá ipe ńgbà tó fẹ́ ṣe tasbih lẹ́yìn ìgbà tá a kírun tán ikú sọ pé subhanallah subhanallah subhanallah lẹ́ẹ̀mẹ́tàlélọ́gbọ̀n ọwọ́ aṣọ pé subhanallah ọmọ ọmọ ti subhanallah subhanallah subhanallah lẹ́ẹ̀márùndínlógójì alhamdulillah alhamdulillah alhamdulillah lẹ́ẹ̀márùndínlógójì allahu akbar allahu akbar allahu akbar lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀márùndínlógójì eléyìí ó ti ṣe bídàtún makruha àti ètò jẹ́ ìsí máa sọ̀rọ̀ di kèfèrí àti ètò máa sẹ́yìn ní pòkì àti èyí tó jẹ́ nta kórìíra gbogbo ẹ̀ kò sí ètò dàmbẹ́ toríko ànábi sallallahu alaihi wasallam sọ pé wa kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ àná ni eléyìí dalalatuhu addatuhu ila al-kufr àná tẹ́lẹ̀yìí òun lọ sí di ìsèkèfèrí wa dalalatu hadha addatuhu ila àná eléyìí ó gbé lọ sí di ìsèkòkì wa dalalatu hadha addatuhu ila Uh, àánú eléyìí ó mú lọ sí ìdíkè ni ṣíṣe ntí ọlọ́run ọba kórìíra. ǹjẹ́ àwọn lè túmọ̀ rẹ̀ pé wa kullu bid'atin dalalah ayé wa kullu bid'atin kufr. ibi gbogbo àdádálẹ̀ ìṣe kèfèrí ni kàlá àgbọ̀dọ̀ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ tá a bá túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ adébá alákòóyè nù nípa ṣẹ̀ríà. nítorí pé wa kullu bid'atin dalalah nínú òfin ṣẹ̀ríà wíwí dalalah ọ̀pọ̀ lára fi ju kúfùrù lọ. ضلالة ضاد لام ألف لام تاء حرف مélòó nù حرف márùn àmọ́ kúfù حرف mélòó حرف tọ tí ó jẹ́ wípé àràfi mẹ́ta péré ni pé ọ̀rọ̀rùn ju ká sọ ohun tó jẹ́ márùn lọ láṣà wípé ká sọ èyí tó jẹ́ àràfi mẹ́ta péré ọ̀rọ̀rùn ju ká sọ lọ wàhálẹ́ yìí. àti mà ìpèsè ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni pé ma khuyyira bayna amrayni illa ikhtara aitharahuma ma lam yakun ithman wọn kì í fún ànábì lẹ́sàsà láàrin nǹkan méjì àyàfi kó sẹ̀sà èyí tó ṣe pé kíni èyí tó rọrùn jù nínú rẹ̀ lópin ìgbà tí ó ti jẹ́sẹ̀ tó inú ká ànábì ọ̀sọ̀ kófòrò àti kọ́sọ̀ dọ̀lálà èwo ló rọrùn jù náà kọ́sọ̀ kófòrò ń jù nítorí kó lọ rọrùn ní pípé jù ọ̀pọ̀ lára fi tó tọ̀láàlà ànábì wa sọ pé tọ̀láàlà ìwọ wa sọ pé tùmọ̀ rẹ̀ ní kófòrò lásán eléyìí túmọ̀ sí pọ̀ lágbóyè pa ṣẹ̀ríà lẹ́yìn náà ó tún takò haqiqatan ma'lumatan min ad-din bid-darura òun náà ní pé ànábì sallallahu alaihi wasallam wa ma yantiqu 'anil hawa in huwa illa wahyun yuha kì í sọ̀rọ̀ fẹ́nu rẹ̀ iṣẹ́ tó lọ́wọ́ bá fi ránṣẹ́ sí ni máa fi sọ̀rọ̀ eléyìí túmọ̀ sí pé dọ̀láàlà náà ni dọ̀láàlà kò síbi òsèlè gbé dọ̀láàlà ìtumọ̀ rẹ̀ ní kófòr kàlà tó bá tún sọ pé ìtumọ̀ dọ̀láàlà nìkan ni kófòr ó túmọ̀ sí pọpọlọ rẹ̀ há díẹ̀. nítorí pé ìgbà táwọn Ànábì sallallahu alaihi sọ pé dọ̀láàlà wa kullu bid'atin dọ̀láàlà gbogbo àdádálẹ̀ àná ni ọ̀rọ̀ yẹn fẹ̀ tayọ ká pè ní kófòr nítorí pé dọ̀láàlà lè dọ̀làlà lè jẹ́ kófò ìsàgbàgbọ́ tọ́lọ̀ dọ̀làlà ó lè jẹ́ bid ó lè jẹ́ kíni ó lè jẹ́ fisk ó lè jẹ́ ìsèpòkì dọ̀làlà ó tún lè jẹ́ kíni kàráhà dọ̀làlà ó tún lè jẹ́ nǹkan púpọ̀. ló fi jẹ́ kí sẹ̀rí àfẹ́ fífẹ́ rẹ̀ tó fẹ́ gbólóhùn tó dọ́gba pẹ̀lú bíbí àti díẹ̀ náà lànà bọ́lá àlà ẹnìkan wa ni wàá sọ fún wa pé tọ̀hún gbà tó bá jẹ́ bẹ́ẹ̀ àti pé bídà tó ń tó ń ṣe dárẹ́jẹ́ tó kàrá hà lọ́wà ipò pé mọ̀kúrò lọ́wà torí di eléyẹ fún lọ́rùn balẹ̀ àní fi ọlọ́run balẹ̀ torí pé wọ́n kó lọ bídà àti bọ́lá àlà ànábì sọ pé wà iyyakum wa muhdathatil umur ẹ sọ́ra fún àwọn àdádálẹ̀ nǹkan fa inna kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah wa kulla dalalatin fin nar wa kulla dalalatin fin nar èèyàn kọ́ wọn sọ pé wọ́n kó lọ́tọ́ lẹ́lẹ́sìn fi náà àánú tí ó gbé yàn wọná gbọ́dọ̀ jẹ́ kófò tí yàn bá sọ pé àánú tí ó gbé yàn wọná gbọ́dọ̀ jẹ́ kófò àánú kò gbọ́dọ̀ pé ṣe dandan kọjọ́ bẹ̀ torí kí ṣe gbogbo ẹni tí ó kọ́kọ́ wọná jọ pé ní àlùkò yàmà ni ó ṣe kófò ó ṣe é ṣe wọ́n pé mùsùlùmí ni kò tà ìgbàgbọ́ sọ́lọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ yẹn mú wọná a sì ti mọ̀ pé kò ní í ṣègbè sínú ná nígbà tí èsè kó kú kébèrè nígbà tí èsè kó kú lẹ́ni tí ń ṣe ṣírùkù sọ́lọ̀ àbí òye wa eléyìí fi hàn wá pé wa kullu dalalatin fin nar bẹ́ẹ̀ ni gbogbo àánú inú náà ni tó bá jẹ́ pé dídá èèyàn tó dé àánú yẹn èyí tó ń ṣe ó gbé lọ sí di kófò kò sì túbá kúrò ní di kófò rẹ̀ tó fi kó kullu dalalatin fin nar inú rẹ̀ ní ọ̀bà bẹ̀ láéláé ẹni tó sì ṣe bídà tí bídà rẹ̀ jẹ́ fẹ́ẹ́ tí ò ṣe kèfèrí sọ́nà tí ò ṣẹbọ sọ́nà tọ́wọ́ á bá bẹ́ẹ̀ kú tọ́lọ̀ wọn bá bá fẹ́ yóò wọná wa kullu dalalatin fi nnar kó tó di pé ọwọ́ àlìjẹ́nà tó bá ti wọná yẹn kò ní í ṣègbè sínú ná torí pé ọlọ́run sọ nípa aná pé u'iddat lil kafirin ọlọ́run ọba pèsè rẹ̀ kalẹ̀ ṣéèfàn nítorí àwọn kèfèrí àwọn ni wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láìláì ṣùgbọ́n ní tí èsè kèfèrí tó bá wọná ńkọ́ kò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láìláì tọ wa kullu dalalatin fi nnar ẹni tí a nù tiẹ̀ tó bá jẹ́ sí kàráhà tó sì fi kàráhà yìí tó bá bẹ̀ kú tí ò tú bá kúrò nídìí rẹ̀ ọ̀hún wọ́n tahta al-mashi'a yóò máa bẹ lábẹ́ bọ́lá ọba bá ti ṣe fẹ́ ọ̀kú lọ́dọ̀ ọ̀la lẹ́tì fi nà ọ́ tó bá wọ ọlọ́run ọba akókókó tọ́ iná wò kọ́ kọ́ fi fọ́ ọmọ kó tó di pé yọ wà lìjánná kí ni ọ̀mù wọ̀ kò sí eléyàn túmọ̀ sí kódodo lọ́rọ̀ anábì nípa gbogbo àwọn àtúmọ̀ yìí àbí èso òdodo òdodo ni. anábì sallallahu alaihi wasallam kò sì sọ́nà àdéhìí ìgbé ọ̀kún lọ́dọ̀ ọ̀la lẹ́tì fi nà wa ma min ahadin adkhalathu ad-dalalatu fi ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ wípé kò sí sẹ́nìkan tí àna ó mú wọná àna àdádálẹ̀ yìí àfikọ́jẹ́ pé ọmọ abẹ nù ná láéláé ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ tí wọ́n bá wá sọ pé ẹnu náà ni ọmọ abẹ láéláé àtẹ̀lé ilá nǹkan ìtàkùnrin kan mẹ́rin rẹ̀ wá tí wọ́n bá jó lódodo pé gbogbo ẹni tí bídí àyòwò bá ti gbé wọnú náà o ajẹ́pẹ́nu rẹ̀ ni ọmọ wà láéláé lẹ́yìn náà ewu ló ga jù ewu ló ga jù láburú nínú kúfúrú àti nínú sekeferi sọlọ àti títí àdádálẹ̀ èwo lọ́gà jù láboró ìsà ìgbàgbọ́ sọlọ ọ̀gà jù láboró tó tọ́ba wá débẹ̀ ìsà ìgbàgbọ́ sọlọ náà òun náà kì í ṣe dáradà kan náà àbẹ́ màbẹ́ ìsà ìgbàgbọ́ sọlọ náà dára káàtì ni òun náà kì í ṣe pò kan náà ìsà ìgbàgbọ́ sọlọ tó jẹ́ kúfùrùn akbar wa kúfùrùn dúnà kúfùrùn náà tún wa ìsà ìgbàgbọ́ sọlọ tó jẹ́ ìsà ìgbàgbọ́ tó ká wa ìta ìgbàgbọ́ tí kò tó ìta ìgbàgbọ́ tó ga òun náà tún wà bẹ́ẹ̀ ló ti wá nu ṣẹ̀ríà ǹjẹ́ tó ń bá rí bẹ́ẹ̀ bó wà ní bídíà bídíà náà aburú wọn á máa jura wọn lọ torí rẹ̀ iná ti sọ pé a lè fi ẹni tí ń pè òkú káfí wí ẹni tí ń fòkú sága sọ a sì lè fi eléyìí àti eléyìí wí ẹni tó fi kún gbọ́dọ̀ ìrántí ọlọ́run níbi tí wọ́n ti fò kàdé àbí òye wa ẹ̀yin náà mọ̀ ìgbé ẹsẹ̀ wọn kọ́ kọ̀dọ́gba èèyàn kan ní ìsinyìí báyìí ọgbà ọba létí ẹnìkan òun gbá ìjòyè létí ẹnìkan òun gbá dòǹgárì ọba létí pé ìyà kan náà lẹ́bi jẹ gbogbo wọn sẹ́wọ̀n kọ́ daran làwọn mẹ́tẹ̀ẹ̀ta àbí bẹ́ẹ̀ kọ́ ni pé aláìdániọ́ aláìdániọ́ aláìdániọ́ pé wọ́n pàdé inú àìdá àbí wọ́n pàdé inú àìdá wọ́n pàdé inú àìdá tó ṣùgbọ́n sẹ́yà tẹ́wàá fi di ẹni tó gbọ́ba létí ilé ìdíjọ́ yìí gbájọ́ yìí ilé tó gbádùn gárì ọba létí ọ̀jẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo wọn sọ pé ah, ọba ò ní ẹ̀ ti ẹ̀ka mi fún ṣé ẹ lọ ṣèjọ́ mẹ́ta láti mẹ́lẹ́ náà lọ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ fún ẹni tó gbá ìdòyè mi náà létí ìjọ́ mẹ́ta ẹni tó gbádùn gárì mi náà létí ìjọ́ mẹ́ta ah, eléyìí ọdún mẹ́ta eléyìí oṣù mẹ́ta eléyìí ìjọ́ mẹ́ta tó yé torí pé ẹ̀ṣẹ̀ eléyìí ga títí eléyìí lọ ẹ̀kẹ́ kan náà ni o ẹ̀kẹ́ náà lélẹ̀ ni ẹ̀kẹ́ lélẹ̀ ni ẹ̀kẹ́ lélẹ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń kọ́ aláìdáàbì ni wọ́n so gbogbo wọn aláìdáa ni wọ́n ṣùgbọ́n ìyà eléyìí gbọ́dọ̀ ju tẹ́lẹ̀ lọ kí tẹ́lẹ̀ lọ ju tẹ́lẹ̀ lọ nítorí pé ẹ̀ṣẹ̀ tí kálukú wọn dá ó jura wọn lọ so eléyìí ọjẹ tìlẹ yẹn kí wọn á ní bí máa fa Islam fi pé kò sí nǹkan kan tí mo kà á dà kò ká ṣe àtúnṣe kan nù rẹ̀ àbí ká ṣàfikún kan sí àbí ibìkan bàjẹ́ ẹja lẹ̀ nítorí bá ti pé kò bùkátà pé kéèyàn ó tún wá kó fẹ́ fi kankan kàn kò sì bùkátà pé kéèyàn sọ kó fẹ́ yọ kankan kó nù ẹ̀ nítorí pé bídìí àtẹ́rí yẹn láàrin àfikún àbí àdínkù iná lọ wà tó bá yẹ kí ẹ̀sìn tí ò sì gbé nìyẹn èèyàn sọ pé ẹja ṣàtúnṣe nínú rẹ̀ nítorí pé ibi táwọn bá dé nù wọ́n sì fi àyè lẹ̀ fáwọn àpékáwá náà máa ṣe kí ká máa ṣe àtúnṣe nù rẹ lọ torí de lé ló fi jẹ́ pé tẹ́nìkan bá sọ̀rọ̀ tó bá ní ẹ àwọn ń gbé ẹ̀sìn Islam lárugẹ ni àwọn ń ṣe àpọ́nlé ẹ̀sìn Islam ni ok ẹ wàá wò kí ni wọ́n fi ń gbé lárugẹ kí ni wọ́n fi ń ṣàpọ́nlé rẹ̀ hal ata hal ata fi kitabillah aw fi sunnati rasulillah sallallahu alayhi wa sallam ìjọba náà kùránì ìjọba náà sunna alhamdulillah tọ́ba wa bẹ́ẹ̀ á sọ pé lóòótọ́ ìjọba ń ṣe wọ́n fi ń ṣe kí ni wọ́n fi ń gbẹ́sìn Islam lárugẹ láàfin kìtàbí wọlé àfi sọ́nà àtọ̀kì kálá ǹjẹ́ ẹ̀ fi ń gbé ẹ̀sìn Islam lárugẹ lójú ara yín o ẹ̀ ń fi ń pàbùkù báyìí. a bọ́ọ̀lù ẹ̀sìn kẹsàn-án pípọ̀ dá ewu orin là ń fẹ́ àtọ̀kì kan mi mórí ìdílé ọ̀kọ́ ìrìlẹ̀ mi òtún rẹ́kù. mélòó mélòó ní ẹjọ́ ọmọ wa dáadáa tí ò ní bá nítorí pọ́nà tó fẹ́ gbà bá kì í sọ́nà tí èèyàn máa fi bá òòrè. kọ́ adáadáa lẹ̀ ń kọkọ̀ sáàyè fún nínú ẹ̀sìn Islam kò sí àyè fún nínú ẹ̀sìn Islam bí ti wulè kórí kò sáàyè fún nínú ẹ̀sìn Islam kí wọ́n á ní máa fà ndí máa fà àwọn àsìbáàbù yẹn pọ̀ nínú wọn ni alukolu ìtayẹnu àlà ìtayẹnu àlà kí máa fà adáadáa lẹ̀ tọ́ wọ́n kì í pè yẹn tayọ ẹnu àlà àyàfi ká lọ wà wọ́n kì í pè yẹn tayọ àlà àfi ká lọ wà tí ò bá sá àlà kí wọ́n lọ tayọ ẹ̀sìn Islam ó ní àlà àbí ò ní àlà ó ní àlà gbogbo nǹkan pátá ẹ̀rí kọ́ lẹ́rìí ṣe báyìí má ṣe báyìí lọ báyìí má lọ báyìí eléyìí ni wọ́n ń pè láwọn àlà tó téèyàn bá ti wá tayọ àlà yẹn títayọ rẹ̀ olówó ni wọ́n ń pè títayọ rẹ̀ olówó ni wọ́n ń pè ìtayọ ẹnu àlà òun ló ń ṣe sábàbí bídíà sábàbí kanu nínú àwọn sábàbí tó máa ń ṣe nínú àwọn sábàbí tó máa ń bí bídíà eléyìí wàá burú púpọ̀ nínú àwọn sábàbí tí màá bíbí díà ẹ̀rí polówó yẹn òun náà ni ń tọ́fà tí àwọn kàwárì tí wọ́n fi ń jẹ́ kàwárì àwọn kàwárì gbólóhù ńlọsọ wọn di kàwárì ẹni tó jáde tako lórí ẹni tó jáde tako Ali ibn Abi Talib radiyallahu anhu gbólóhù lọsọ kàwárì dìde kàwárì kí ni gbólóhù tiwọn wọn gbọ́ al-Qur'an wọ́n rí àwọn àyà lóríṣiríṣi mbẹ àwọn àyà kan sọ nípa àyà àwọn àyà kan sọ nípa àkẹ́. tó ìgbà tí wọ́n sọ fún Ali ibn Abi Talib radiyallahu anhu tí Muawiya ibn Abi Sufyan radiyallahu anhu àtàwọn ọmọ ogun tiẹ̀ pẹ̀lú Abu Musa al-Ash'ari pẹ̀lú ah, Amr.